أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أتوقف معلم أترى إكيك إخوان نبي محمد صلى الله عليه وسلم ọlọ́run tí ó tún jẹ́ kí á máa bẹ ní àlàáfíà ní àṣùbà lórí àwọn ìdẹ̀ra rẹ̀ oníranran eléyìí tó ṣe lé wa lórí àmọ́ pàtàkì rẹ̀ àmọ́ rírì rẹ̀ o a sì dúpẹ́ fún ọlọ́run ọba náà látara àwọn àfojúsùn àwọn àfọkànsùn wa tọ́lọ́ ń ti pé kí a máa rí àwọn ìṣedéédé lórí ẹ̀ àdúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba náà bákan náà àtọrọ ìkẹ́ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam arábì tí ó jẹ pé òun náà ni ọlọ́run rán sí wa láti wá fọ̀nà mọ̀ wá láti wá pè wá sí àkíyèsí lórí kí la lè ṣe tá a lè fi rójú rí ọlọ́run ká sì tẹra mọ́ ká máa ṣe é kí lèèyàn lè ṣe tó lè mú èèyàn rí ìbínú ọlọ́run kéèyàn gbìyànjú láti jìnnà sí i láti ta kété sírù nǹkan bẹ́ẹ̀ ìkẹ́ ìgẹ̀ mọ bá ànábì náà kó mọ bá àwọn sọ̀hábà rẹ̀ àwọn tí wọ́n gbà fún un nínú àwọn ará ẹ̀ àti gbogbo ẹni tó náà bá tẹ̀lé ìlànà nábì náà tó fi dijọ́ gbẹ̀ndé àlìkìyàmọ̀ gbogbo àwọn olùkọ́ tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́run dákun jọ jàre mọ́sàbà wa san wọ́n ní ẹ̀san olóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ìgbà ọlọ́run dákun jọ jàre mọ́sàbà wa ṣe fún wọn ìró ayé ìró àlìkìyàmọ̀ nínú wọn ọlá agbára rẹ ọlá ògo rẹ ọlọ́run gbogbo wa náà pátá tá à ń papọ̀ kírun láàyè kọ́lọ́n a ó tún máa tẹ̀síwájú láàárọ̀ yìí nínú tírà tí a mọ̀ sí arba'una nawawiya eléyìí tí a ń kà fúnra wa nínú àwọn ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam àdìsí tí a dúró lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ náà ni àdìsí ẹlẹ́ẹ̀kẹtàléníogún tí a ò bá gbàgbé léyìí tó ṣe pé a ti bẹ̀rẹ̀ àdìsí náà láti bí ìjẹ́ẹ̀dógún léyìí tá a sì lérò pé bóyá yóò parí ní ìjẹjọ ṣùgbọ́n ọlọ́run ò kádàrá Ah, bọ́lá wọn bá tún kádàrá pé yóò parí lẹ́ni náà àmọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run yẹ kó lè parí lẹ́ni torí pé ibi tí a bá ọ̀rọ̀ dé ní ọ̀sẹ̀ tó lọ àti fẹ́ fi ẹnu àdìsí náà àti fẹ́ fẹnu ẹ̀gún bìkà. àdìsí náà ni a sọ fún wa pé àdìsí àfàwà Abu Malik bọ́nà al-Asim tá a mọ̀ sí àfàwà Harith bọ́nà al-Asim al-Ash'ari kọ́lọ̀ ń kọ́ bá wa yọ́nú sí wọn àwọn ni wọ́n gba àdìsí náà wá tí wọ́n sì sọ fún wa pé òjíṣẹ́ ọlọ́run kí ọlọ́run ọlọ́run kò mọ̀ bá ojú pé ṣàtìrọlẹ ìmàn ìmọ̀ra ìlàjì ìgbàgbọ́ òun náà ló jẹ́ tá a ti ṣe àwọn àlàyé lọ́pọ̀lọpọ̀ lórí eléyìí pé ìmọ̀ra kò kí ń ṣe wípé taba ní ìmọ̀ra ó wá máa lórí físíkà nìkan ó wà lórí tó jẹ́ spiritual náà tó jẹ́ fún kálukú wa a gbọ́dọ̀ má ẹ̀mí a gbọ́dọ̀ má ọkàn wa a gbọ́dọ̀ má inú hmm? bákan náà èyí tó wá jẹ́ físíkà òun náà ni ara wa aṣọ wa ààyè wa gbogbo ibi tá a bá ń lò gbogbo ẹ gbọ́dọ̀ jẹ́ nǹkan tí yóò mọ́ àṣàlàyé lórí eléyìí bákan náà a ti bọ́ sínú ọ̀rọ̀ èyí tó tẹ̀lé ta tún tẹ̀síwájú ńbẹ̀ náà wípé walhamdulilayi ìmọ̀ dúpẹ́ fún ọlọ́run tẹ́mìlá olùmìzán pélé yìí náà ó kún òṣùwọ̀n tẹ́mtẹ́m bákan náà kẹ́límà subhanallah alhamdulillah ìsàfọ̀mọ́ fọlọ́run àti ìdúpẹ́ fọlọ́run méjèèjì náà ti kíni tẹ̀mùlà àní aw tẹ́mílà uma bayna sama'i wal ard òun náà kún òṣùwọ̀n tí ń bẹ láàrin sánmà àtilẹ̀ bákan náà ajẹ́ pé wáyé pé sọ̀láàtù nùrún irun kíkí ìmọ́lẹ̀ ni asàlàyé bó ṣe jẹ́ ìmọ́lẹ̀ wàsọ́dà kọ́tù burhan ìmọ̀ àtọ́rẹ́ ìmọ̀ àṣìṣàrà àjòyè wáyé pé ìmọ́lẹ̀ lòun náà ṣùgbọ́n àmọ́ pé bákan náà sọ́bùrù ndìyà ìmọ̀ ṣe sùúrù ìmọ̀ ní tẹ̀mọ́ra alẹ́lẹ́yìn náà fa ìmọ́lẹ̀ ni ibi tá a ti dúró nìyẹn tí ìbá gbàgbé. èyí táwọn máa tẹ̀síwájú mẹ́nu àdìsí yìí náà bí a ti ń kaabọ̀ yẹn náà ó tẹ̀lera wọn náà ni. anábì ní wal hujjatun laka aw alayk. al tí ọlọ́wọ́n bá alẹ́ kí ọlá sọ̀kalẹ̀ hujjatun laka yóò máa jẹ́ àwíjàre fún ọ níjọ́ gbẹ̀ndàlì kìámà aw alaik àbí kó sì jẹ àwíjàre lé ọ lórí ọ̀rọ̀ ní ànábì sọ yìí gẹ́gẹ́ bá a sọ fúnra wa ń jẹ òní pé tá ànábì bá sọ ọ̀rọ̀ kékeré jawami olè kẹlmi ni ìyẹn ni pé yóò kó àwọn ọ̀rọ̀ tó pọ̀ sínú táwọn máa ṣe tẹfsíìlù ẹ gẹ́gẹ́ bí a ti sọ láàyè kan lánàá léyìí tẹ pé inú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ náà ni ànábì ó kẹ́kọ̀ọ́ láàrin twenty three years lànábì fi kéwú ẹ wá wò láti twenty three years tánàbì ti kéwú tóun ti tó ti tún jáde láyé ẹ wò nǹkan twenty three years tóun fi kéwú ẹ wá àgbà tánàbì ti tún jáde láyé gbogbo kéwú tánàbì ti wá ké láàrin twenty three years òun là ń ké láti one thousand four hundred thirty eight years ìdísìn tá a ti ké tán abẹ́rẹ́ nǹkan tánàbì ké láàrin just twenty three years àti wá ké láàrin one thousand four hundred thirty eight years àti ìké tán tálíkì àwọn oṣù fi dé àlèké tán abẹ́rẹ́ gan nínú àwọn ọ̀rọ̀ tá ànábì wa sọ òun ò lè lábí sọ́mọ́ àpé tá ànábì wa sọ̀rọ̀ kékeré á rí pé jàwá mi ò lè kẹ́lìmì ni tó ṣe wípé a ó máa ṣàlàyé ẹ̀ ní ìbámu sí ìfitẹ̀lé tọlọ́run àti ìlànà tànábì ọ̀hún á sì máa tu lójoojúmọ́ àdínkù nù ẹ̀ ẹ wá ànábì ti sọ eléyìí ní sèpé wàlúkúránù ujjatun lak alukurani ọmọ jáwé jáde fún ọ àwọn alek àbí ọmọ jáwé jáde lé ọ lórí báwo ni ó ṣe jẹ́ àwíjàre fún ni alukurani ọmọ jẹ́ àwíjàre fún yàn wípé ní alhamdulillah níjọ́ pé dàríkì àmọ́ pé kurani ló là mí níbi orí ibú táwọn kan ń ṣe lónìí níjọ́ pé dàríkì àmọ́ ọjà àwíjàre fún yàn ni pé kurani lọ́lọ́run ní kọjá àwíjàre òun lọ́lọ́run fi là mí torí pé tó bá díjọ́ pé dàríkì oríṣiríṣi làwọn máa rí bí ìyá ti máa jẹ àwọn èèyàn lóníranran ìyá tí ọlọ́run ọba àlékẹ́ láti sọ wípé yóò wáyé yóò yóò sì ṣẹlẹ̀ náà nìyẹn kódà àbí ká sọ wípé ó ti ṣẹlẹ̀ gan ẹ̀rí ọlọ́run láti gan lójú fìdí ẹ̀ mú fi yẹn o fi kò sí èméjì nípa ọ̀rọ̀ o níta sọ wípé yóò ṣẹlẹ̀ kése yóò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní o kéde pé káwọn bóyá yóò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ rárá kéde pé yóò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ni eléyìí jẹ́ kó yé wa yí pé kúránì yẹn béèyàn bá ti ń tẹ̀lé ń tó wà nínú ẹ̀ wípé ẹ ṣe eléyìí eléyìí ni ẹ ṣe eléyìí ni ẹ má ṣe béèyàn bá ti fi lè gbìyànjú tó bá ti fi lè jìnnà sí i kúránì ọmọ ìjà àwíjàre fún ni níjọ́ gbẹ̀dà lè kíá mọ̀ kúránì wa ṣàlàyé fún wa ó dà bíi ká sọ wípé ní ẹ̀rí béèyàn bá ra mọ́tò àbẹ́yàn bá ra wọn ni wọn ní wọ́n fi kinní gẹ́gẹ́ bíi manual àbẹ́ẹ̀kọ́ pàtọ́nà ayé tán manua tó fi tì fún wa òun náà ni kó ránṣẹ́ pé ìwé tẹ́ máa fi lo ayé nì. gẹ́gẹ́ bá a ti mọ̀ yín tó bá tuntun rìn ní ìgbà míì èyí tó gbé kú ọmọbẹ tó tún gbé mi sí i nì manua míì tún lè báyìí tó ṣẹ̀ṣẹ̀ tún rà wá tó máa tún fi lo nǹkan yẹn yóò yàtọ̀ sí èyí manua tó wà fún tọ̀hún tẹ́lẹ̀ o gbọ́dọ̀ fi manua tó wà fún tọ̀hún tẹ́lẹ̀ kó tún máa fi lo eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ rà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìgbésí ayé pàtó náà bá ọlá tó wo àwọn tóun dá sáyé àbáhàn ti ń lo ìsẹ̀mí ayé láwọn àsìkò kan ń rán àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan wá àwọn wa máa mú manual tí wọ́n máa fi lọ àsìkò náà sásìkò kan ó gbé wá bí ti ń lọ ni wọ́n bọ́ọ̀kan ti ń lọ lọ́ọ̀kan ń dé bọ́ọ̀kan ti ń lọ lọ́ọ̀kan ń dé ìgbà míì àwọn wáyé gbà míì tẹ́kọ̀ kọ́dà ànábì méjì a máa lásìkò gbà kan náà gẹ́gẹ́ bí ètò ṣẹlẹ̀ lásìkò ànábì wa Ibrahim àtànábì Lútù gbogbo àwọn àlà bọ́ ìtàn yìí gbàtà ànábì Ibrahim ń sẹ̀mí láyé gbàtà ànábì wa Lútù náà ń sẹ̀mí láyé àwọn màláìkà tọ́lọ̀ rán sáà nábì Ibrahim pé kọ́ wá sọ fún ànábì Ibrahim pé yóò bímọ àwọn màláìkà yìí kan náà lọ́lọ́run rán sáà nábì Lútù pé kọ́lọ́ sọ fáwọn èèyàn rẹ̀ pé ìyà ò jẹ́ tiwọn lónìí o ìyà sọ ẹ̀sọ́ kalẹ̀ sí orí wọn lónìí látara kínni látara tí wọ́n fọwọ́ ara wọn béèrè. eléyìí jẹ́ ká mọ̀ yìí pé manu àtọ́lọ̀ ń gbé bá wa náà táàbì lòsẹ̀mí ayé wa òun náà ni alukur'an ló fi jẹ́ sí pé gbogbo ìgbà tá a bá ti ń gbọ́ náà àwọn olùkíta bá ń kà lọ kà á bọ̀ wọ́n máa sọ fún wa yìí pé ìyàwó Aisha wọ́n lọ béèrè lọ́wọ́ yìí pé dákun kí tiẹ̀ ní ìwà tá nàbì máa wù sallallahu alayhi wa sallam máa hulku nàbì sallallahu alayhi wa sallam ìyàwó Aisha ti dáhùn pé hulku wú alukur'an ìwà tá nàbì máa wù náà làlukur'an abẹ́rẹ́ gan bọ́ọ̀lù ànábì sẹ́ máa wá fi hùwà òun ni pé gbogbo ti ń bẹ́ẹ̀ nú ẹ̀ wípé eléyìí ni ẹ máa ṣe o eléyìí ni ẹ máa ṣe òun náà lànàbì máa ń ṣe gbogbo eléyìí ni ẹ má dé díẹ̀ eléyìí ni ẹ ta kété sí eléyìí ni ẹ jìnà sí gbogbo ẹ lọ́la ànábì sallallahu alaihi wasallam ànábì náà máa jìnà sí. kí wọn la fẹ́ sọ lónìí nípa ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfáà tí wọ́n sọ pé eléyìí ni ọ̀dà ẹ má ṣe àwọn náà wọ́n rì sínú ẹ̀. ẹ̀rí aṣọ eléyìí náà bẹ́ẹ̀ bí àwọn ìjọ gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi tá à ń gbọ́ tá à ń kànú ròyìn tá à ń rí àwọn bàbá olóògùn àwọn bàbá ẹlẹ́bọ níwọ̀n gan láti ẹ̀ ń gbúròó wípé àwọn ń pààyàn mọ́ gan nísìn ẹ àwọn gbúròó wípé wọ́n ẹnìkan wọ́n ká orí èèyàn mọ́ lọ́wọ́ wọ́n ká ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ bí ọba já àfáà yóò sì jẹ́ pásítọ̀ àwọn tó kù tí wọ́n ká èèyàn mọ́ lọ́wọ́ nìyẹn nílé nínú ìsìn yìí táwọn yìí náà làwọn afẹ́ sí àwọn tó kún wọn ọ̀ka koran ni àbáfẹ́ sọ pé wọn ò gbọ́ wà sí ni àwọn eléyìí wọn ò lo ìlànà nẹ́bì sallallahu alaihi wasallam tó bá rí bẹ́ẹ̀ irú àwọn wọn ni alukurani ò lè jẹ́ ujatun lahum yawm al kurani ò ní jẹ́ àwùjáde fáwọn ẹ̀yìn jọ́gbọ́n al àwọn tí kúránì ọjà àwùjọ àríkún jọgbọdà àdìkí àmà àwọn làwọn tí wọn bá ń lo ti ń bẹ nú ẹ ntí kúránì tọlọ ń torí ẹgbẹ e kalẹ̀ náà nìyẹn liyadabaru liyatadabaru ayati bá a yiri àwọn ntí ń bẹ nú ẹ wò iyiri rẹ wò táwa sọ yìí òun náà ni alẹ amalu bimafiya ká máa lo ntí ń bẹ nú ẹ eléyìí ni ẹ máa ṣe eléyìí ni ẹ máa ṣe ntí gbogbo ògbésí ayé wa tá a bá ti fẹ́ gbé àní ṣe nǹkan kan àyàfi ká rí i wípé nǹkan yìí ò kọ̀takùtọ̀ ọlọ́run fún kálukú ká bira léèrè lénìí àìmọye nǹkan tọ́pọ̀lọpọ̀ ẹlòmíín ṣe tẹ bá bi léèrè pé o ṣe ń ṣe eléyìí níjó sọ fún wa ni wípé sẹ́yìn náà mọ̀ pé àwùjọ tí mò ń rìn sí àwọn ò fara mọ́ kéèyàn máa ṣerú nǹkan báyìí nítòsí ń sọ yẹn pé wọn ò fara mọ́ kéèyàn máa ṣerú tọ́lọ̀ ń fẹ́ ká ṣe ni àwùjọ tó ń rìn sí òun lọ gba kó wọn máa ṣerú nǹkan báyìí gbogbo orí eléyìí kò fi kùránì ṣe manua àwùjọ ló fi ṣe kíni o àwùjọ ló fi ṣe manua rẹ̀ òfin tayé òun ló fi ṣe manua rẹ̀ lẹ́yìn tó sì jẹ́ sí wípé ó ṣeé ṣe ń gbà míì kó jẹ́ sí pé òfin tayé nì kó tako èyí tí ọlọ́run bá rí pé ọlágbé kalẹ̀ nígbà tó jẹ́ sí pé ìròrí èèyàn ni ìròrí èèyàn lè ta kó lè ta tọ́lọ́run nígbà míì kódà lọ́pọ̀lọpọ̀ gbà a máa wáyé bẹ́ẹ̀ torí pé kíni torí pé ṣetán òun lè wọ ibi ìròrí àwọn èèyàn torí pé òun ti sọnù òun sì ń wá kó wọn ráwọn èèyàn tó pọ̀ kó wọn kó wọn sọnù torí délé yọ̀hún wá wọ ìròrí àwọn èèyàn òun náà lọ́fà jẹ́ pé oríṣiríṣi láàrin láyé lẹ́ni bọ́lọ̀ bá gbé nǹkan kankan lè pé bóun ti fẹ́ ká ṣe é nì ṣetán ni náà sì gbéṣẹ́ bíu rẹ̀ wá àbí àá kíyèsí ẹyẹ wa. bọ́lá ń bá gbé nǹkan yìí kalẹ̀ eléyìí ni ẹ ṣe ń tọ́ da kùránì ó sì gbé nǹkan kan wá tí ó jọ ẹ mọ̀ wá rò pé àbóhùn náà ni lóòótọ́ àbí ọmọ mọ̀ wá ṣe ẹ wo ọ̀gọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láyé lóde òní ọlọ́run gbé súnà kalẹ̀ ànábì ń lo súnà àwọn sọ̀hábà lo súnà àwọn sálàbì sọ̀lẹ̀ ẹni rè ṣáájú wọn lo súnà ṣètọ́ni náà sì gbé bídíà kalẹ̀ bídíà yìí wá ní yóò wá pa lójú ẹ mọ̀ wá rò pé súnà ni. ẹ mà rò pé súnà lòun náà kódà ló fà tó fi jẹ́ sí pọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa sẹ́ lẹ́nu pé àwọn míì tó gbà pé lóòótọ́ bídíà ni lọ́dọ̀ tàwọn ṣùgbọ́n wọ́n á fún lórúkọ ní bídí atún asana kò sí ní jẹ́ bídí atún asana kò sí ti ń jẹ́ bídí atún asana ibi tí wọ́n máa fẹ́ lọ lórí ẹ̀ wípé wọn á ní ṣe bí àbá wa Umar radiyallahu anhu wọn á lọ sọ wípé ní ìmọ̀tò lè bídí atún àdìyí àwọn ní ìmọ̀tò àdìyí lè bídí à pèsè bí àbáwá umaru náà sọ ní ọ̀rọ̀ wọn kan yìí pé amanda ńlá eléyìí bídíà dáadáa lẹ̀ yìí wọ́n wá lò lọ́rọ̀ yìí pé ṣebí àbáwá umaru náà sọ yìí pé bídíà tó dáa wà abẹ́rẹ́ nǹkan wọn bí àwọn ṣe tú ọ̀rọ̀ náà nìyẹn bẹ́ẹ̀ sì ni àbáwá umaru sọ fún wa pé bídíà tó dáa kankan wà ìtàbáwá umaru sọ òun lọ́rọ̀ tàràwí ìran asámútà máa ń kí kí ló pilẹ̀ rẹ̀ òun nípa anabi sallallahu alayhi wa sallam anabi kí tàràwí wàtá anabi kí tàràwí ní masáàsì àwọn sọ́ábà wọ́n jọyàn anabi níjọ́ kínní wọ́n jọ kí gbọ́dọ̀ níjọ́ kejì àwọn sọ́ábà tún jọyàn anabi wọ́n jọ kí gbàtó níjọ́ kẹta anabi ò jáde sí wọn mọ́ anabi dáa kí nínú ilé àwọn sọ́ábà retí anabi títí tí wọ́n anabi ó kálukú náà ẹ tó lọlé lọlé kí tiẹ̀ ẹ tó kí tiẹ̀ mọ́sáàsì kótó àmọ́ tó ṣẹlẹ̀ wọn á padà lọlé bá ànábì ká ọ̀gá rẹ ti yín títí pé ẹ wà mọ́sálásí ẹ wà kírun fún wa ànábì ni tí ò jẹ́ kí ni wípé mò ń páyà kọ́lọ̀ ọmọ bà wá sọ dọ̀rọ̀ máa yín lọ látara àánú tá ànábì sallallahu alaihi wasallam tá ànábì ní dábìmọ̀ nìyẹn pé ànábì ẹni àánú ni tí èsì fẹ́ ìnira fáwọn ọmọlẹ́yìn rẹ̀ lẹ́yìn tó yẹ pé àwọn àríkọ́ṣe tó yẹ gbogbo wa náà tó yẹ ká kọ́ òun báwa náà bá wà nípò kan báwa ń já ṣáájú gbogbo ibi kíbi tá a bá wà ká máa wà lẹ́ni tí ọmọ láàánú gbogbo àwọn tó bá ọmọ lẹ́yìn wa yálà a ọ̀gá a olùdásílẹ̀ a olórí kan gbogbo tí ọmọ jẹ́ ìrọ̀rùn fáwọn tí ń bẹ lábẹ́ àkóso wa òun ni ká máa gbìyànjú láti máa ṣeré ní ọmọ júwe wa gẹ́gẹ́ bíi pé kíni gẹ́gẹ́ bíi wípé à ń jẹ́ nẹ́bí eléyìí ní tànàbí sọ fún wọn jọ náà torí pé ànábì wòye pé ká gbàwẹ̀ látàárọ̀ ká tún sínú tán ká tún kí tàràwí yàtọ̀ sí àwọn tàràwí ọ̀pọ̀lọpọ̀ tàràwí táwọn èèyàn ń kí ń gbòòrò ó yẹ pé àlà àlà àlà lọ́pọ̀lọpọ̀ fi ń kí kúlù aláwù wọn fi kíbi rákà mẹ́rin kúlù rákà mẹ́rin ni kúlù Allahu ahad Allahu akbar Allahu samad Allahu akbar. kéṣerú eléyìí o èyí tó yẹ pé dindi kùránì wọn ò ké dindi kùránì ó kéré jù wọn ò dindi kùránì kan tó tán ibòmíì méjì ibòmíì mẹ́ta kí ramadan tó tán ìyẹn lànàbí wa páyà ìpẹtọ tá a bá ní ká máa kí ní gbogbo ń kí ń bá padà sọ́dọ̀ ra èèyàn pe èèyàn bá ti èèyàn jẹ̀yà ni ṣùgbọ́n eléyìí tá a bá ń ṣe ní súnà ẹni tí ó bá ṣe kò ní jìyà akálàṣe ládàtọ̀ pọ̀ ni ó ṣòfò mọ́ lọ́wọ́lọ́wọ́ rẹ̀ ní tẹ̀ ẹ̀wùn kẹwàá láyé tà nẹ́bi ṣe ti mú ìdí ọ̀rọ̀ wá sọ bákan náà yìí yìí náà sì ní pa náà kí wàá sì kí ọ̀sọ́ pé ń kí ọ̀dà èyí wá ṣe tó wá gẹ́sí pé níta àbáwá umaru sọ pé ní ìmọ́tò lè a ní ìmọ́tò lè a tó àdí àwọn ní a tan àbáwá umaru sọ nígbà tí padà kó gbogbo àwọn èèyàn papọ̀ sí abẹ́ ìmáàmù kan wípé ká ìmáàmù yẹn ọmọ kí tàràwí fáwọn èèyàn táwọn èèyàn sọ pé ṣèbá náà ṣèbá padà pátì ṣèbá bá wa umaru kí táwa umaru wa dáhùn lóhùn pẹ̀lú wọ́n wá ń kà sí pé gẹ́gẹ́ bíi pé bídíà ni eléyìí ò kì í sínú bídíà torí pé wọ́n ti sọ tààlè láàt ìyẹn ni pé wọ́n ti sọ àwọn àlàyé tó wà lábẹ́ ìtọ́fà àtàwọn àbí fi ṣe bẹ́ẹ̀ bákan náà nǹkan yìí sì ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn àtàwọn nǹkan míì náà ṣùgbọ́n àkànmọ́ eléyìí gẹ́gẹ́ bí àpèjúwe tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́lòmíì ń ṣe lénìí tí ò ní wo pé kí ni Kùránì sọ lórí ẹ̀ kí lànà bí gbogbo ẹni tó bá fẹ́ kí kùránì ọjẹ́ hujjatun láwù ọgbọ́dọ̀ máa ṣe kí ni tí kùránì ni a ṣe ọgbọ́dọ̀ máa jìnnà sí kí ni tí kùránì ni a jìnnà sí. ìdàkejì rẹ̀ náà ni hujjatun alayka gbogbo ẹni tó bá ti wá gẹ́sí pé tí kùránì ni a ṣe òun lòun máa ń gbẹ́jù sílẹ̀ ní máa ń nílá láti ṣe yóò rí gẹ́gẹ́ bí nǹkan tó ṣòro láti ṣe ní tí kùránì bá ní a máa ṣe òun ní rí gẹ́gẹ́ bí nǹkan tó rọrùn yóò máa wá ṣe é yóò máa wá oríṣiríṣi àwọn evidence fún rẹ̀ pípẹ́ náà sẹ́yìn náà mọ̀ pé àwùjọ táwa wà yìí péèyàn bá ṣerú nǹkan báyẹn èèyàn ò lè èèyàn ò lè survive èèyàn ò lè gbégbèsè ayé àlàáfíà èèyàn ò lè láṣeyọrí lójú ọ̀nà ẹ̀kọ́ èèyàn ò lè dépò tó ga lẹ́nu iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríṣiríṣi nǹkan táwọn èèyàn máa ń sọ. wọ́n ó rí wípé kùránì sọ ìpele yìí ṣùgbọ́n wọ́n wá wá evidence fúnra wọn báyá láwùjọ tí wọ́n wà ní àbí ní ibi ìletò kan tó gẹ́sí pé ó kó wọn jọ wọn mọ̀ á oríṣiríṣi evidence fún gbogbo ẹni tó bá rí báyìí tó bá ti jẹ́ gbọ́dọ̀ kí á mọ̀ kùránì ọ̀jẹ̀ jàtò àlẹ́ yìí bóòdù sì jẹ́ jàtò báwọn eléyìí ọlọ́wọ́n ọmọ àyà kùránì wọn ọlọ́wọ́n ọmọ kà á fún wọn pé tọ̀ eléyìí ó ṣe ṣe eléyìí sọ̀ọ́ gbọ́nu kùránì yìí pé kò dáa ni ṣebí àwọn àfáà kà á fún ọ wípé eléyìí ọ̀dà ṣebí wọn náà gbọ́ òfin ti ara rẹ gbọ́ wípé kò dáa ó sì lo ìfẹ́ inú rẹ tọ̀ lónìí ìwọ náà wà nù ẹni tí èmi ọlọ́wọ́ bá náà pati ẹ̀rí wọ́n mọ́ ní àárọ̀dọ̀ anzikiri fa inna lahu ma'ishata danka ẹ̀rí wa nahshuruhum yawmal qiyamati a'ma abẹ́rẹ́ nǹkan ọlọ́ni gbogbo ẹni tó bá pa alukurani tì kí ni ọlọ́run wí tọ́ pati ìfẹ́ inú rẹ̀ ni wọ́n tẹ̀lé tó bá dijọ́ gbé ní alikiyama. èmi náà ọba náà pa òun náà tì yóò fọ́ lójú kò ní rí náà jọ́gbọ́n àdìgbì àmọ̀ abẹ́rẹ́ kò ní rí náà níjọ́gbọ́n àdìgbì àmọ̀ ìgbẹ́dìde bí àwọn afọ́jú ọba àdìgbì láwùjọ ìdíje ńjọ́ náà torí kíni torí wípé ọ̀rọ̀ ọlọ́run sọ eléyìí ó ṣe bígbà tó ó di létí ńgbà náà kò fi ojú gidi ojú rínà gidi tá a fi rínà kò fi wò ó ńgbà náà gbogbo tó bá jẹ́ pé lẹ́yìn ni bá ń ṣe tó bá dín ẹlẹkẹ àmà kùránì ọmọ wa sọ fún mi pé ṣe bí wọn kà á fún ọ ṣe fọ gbọ́ báyìí báyìí ó já tán àlẹ yìí abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ ọ̀gọ́dọ̀ nǹkan má kà wá sínú ẹni tí kùránì ọmọ jẹ́ àwùjáre lé lórí yògbìnà ẹlẹkẹ àmà kọjá kọjá àwùjáre fún wa ni bẹ̀rẹ̀ àmà ti yára hàmù bákan náà anábì sọ pé kúlù náà sì yàgòdò gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan náà ni wọn a máa dájí láyè òǹkàlùkù bá jí yóò pa ẹnu sẹ́ẹ̀ lọ òǹkàlùkù ń ṣe wàhálà lọ́sàn-án ń ṣe wàhálà lóru bàbá ìwò nafsa àwọn èèyàn ta ẹ̀mí wọn ń bẹ náà àwọn èèyàn tí wọ́n ta ẹ̀mí wọn ẹni mi wọn bẹ látara pọ́ ta ẹ̀mí rẹ̀ yìí fàmùtíkù à ó sì fi lọ́rùn ẹ̀mí ara ẹ̀ àwọn mú bí kù wá àbí kókó parun bẹ́ẹ̀ mi rẹ̀ ẹ̀rí kọ́rọ̀ ń so papọ̀ mọ́ra wọn náà báyìí bá ń sọ̀rọ̀ ẹ̀ máa rí sílísílà yẹn pé ẹ̀ máa rí àṣepọ̀ tí ó máa wà lẹ́bi àwọn ọ̀rọ̀ yẹn ẹ̀wẹ̀ tí àlẹ́bí sọ̀tán nìsín pé kùránì ọjà àwùjáde fún yàn àbí kọjá àwùjáde lẹ́yìn lórí ẹ̀ tó wòye tó ti kún tó fi kún kó lò náà sì yá gúdú òǹkàlùkù ọmọ adájí láyè òǹkàlùkù náà máa ṣe wàhálà òǹkàlùkù ọmọ máa ṣe fisafisa ẹni tó jí láàárọ̀ tó wá mọ́ṣáláṣí ara wàhálà kan náà ni torí pé àwọn kan bẹ́ẹ̀ bí tí wọ́n sùn kalẹ̀ nísìn ah, ilẹ̀ tí ìmọ̀járe jẹ́ kó wọ́n sùn díẹ̀ sí i téèyàn bá sì fi lè ti gbé sínú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ pé mo fẹ́ máa sùn díẹ̀ sí i lásìkò ni ọ́ máa rorun òun sùn torí pé oorun ṣẹ̀tàn ni oorun pé èèyàn fẹ́ lọ lè ṣe tọ́lọ́run oorun wọn mọ̀ wá tí wọ́n náà mọ̀ wá fẹ́ máa fi jọ́jẹ́ pé ah, àsìkò yẹn mo máa ń gbádùn oorun yẹn ara mi máa ń wà òkè tí n bá jí abẹ́ nìkan ṣètò ọ̀nà máa fi gbogbo ẹ̀sìn tó máa jọ ìjẹ́ tó sì máa jọra wọn lóòótọ́ ló fi jẹ́ sí wípé ìgbà yẹn tí wọ́n wá dìde ara wàhálà kan ni báyìí wú lè nafsa báyìí wú nafsa wọ́n ti ta ẹ̀mí títí ẹ nìyẹn bẹ́ẹ̀ náà lẹ́ni míì náà òun náà ti ẹ̀rọ́jú òun dìde ṣùgbọ́n kí lòun lọ ṣe ó lọ yapa àṣẹ ọlọ́run ó lọ sí kínni ó lọ yapa àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ẹlòmíì ò ti jí láàárọ̀ yìí ṣùgbọ́n tí ó sáré lọ ni pé ah, òtútù mú lọ́wọ́ àárọ̀ yìí tí kò wọn kọ́ lọ lè da nǹkan ayà kan gbóná kí gbogbo àyà wa gbóná nítorí wọn bá ò fẹ́ kó wọn sáré lọ lè ṣe gbogbo àwọn nǹkan wọn yẹn òun náà gají bẹ́ẹ̀ náà ni ẹni tóun náà lé ọjà lè tó lọ gbébọn káyàn mọ́lẹ́ lóru ẹni kóun náà dìde lẹ̀ náà ni òun náà ṣe wàhálà kódà wàhálà tí wọn gan máa ń pọ̀ ju tẹni tí ń ṣe dáadáa gan lọ torí pé wọn kọ́kọ́ sọra wọn di bíi mẹ́ta àbí mẹ́rin tẹkùn tí máa yọ séèyàn báyìí ẹ̀rù ó báyàn wọn kọ́kọ́ wá gba wàhálà ń lọ́wọ́ ẹwù kan ó ṣe wàhálà bí ó ṣe wàhálà ó ṣe wàhálà gbogbo ni wọn ta àwọn olè ta wọn títí wọ́n máa jẹ́ fàmútìkù wà látara pọ́ta ẹ̀mí wọn yóò wá bọ́kùn ná kúrò lọ́rùn ẹ̀mí náà àwọn èèyàn wo ni. ayé báyìí nafsa lè tọ́ àtìlà ẹ tó ta ẹ̀mí rẹ̀ láti fi tẹ̀lé àṣẹ ọlọ́run abẹ́nìkan ó jura rẹ̀ lẹ̀ fọlọ́run ìlọ́lọ́run sọ pé inna Allah ishtara mina al-mu'minina anfusahum ọlọ́run ti ra ẹ̀mí àwọn ẹni tí wọ́n gbà fún wọn ọlọ́run tí wọ́n ń tẹ̀lé ìlànà tòun ọlọ́run ọlọ́run lòun ti kí ni o ọlọ́run lòun ti ra ẹ̀mí wọn. bí a nà láwọn olùjẹ́nà pé àlìjẹ́nà ọmọ jẹ́ tiwọn àlìjẹ́nà lọ́wọ́ ti kí ni o náà lọ́wọ́ fi sanwó ẹ̀mí wọn fún wọn. torí di eléyìí ọ̀nà wo ni wọ́n wá rí òun nípa àwọn náà ti fi gbogbo tí ń jẹ́ ìgbésí ayé wọn wọ́n ti fi tẹ̀lé tọ́lọ́run òun ni nǹkan tí ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa bíi àwa náà káwa náà gbìyànjú káwa náà ta ẹ̀mí wa fún ọlọ́run ká ta ẹ̀mí wa láti lè fi tẹ̀lé tọlọ́run látara eléyìí àwa náà jẹ́ kan nínú ẹni tí yóò bọ́kùn iná kó lọ́rùn ẹ̀mí ara rẹ̀ látara kínni látara pàwa náà fi tẹ̀lé tọlọ́run ọba yìí àwọn ọmọ bí kù wá ìsìn bẹnu ẹlòmíì náà bá ihò nafsa òun náà ta ẹ̀mí rẹ̀ fìlìmáàsìyà níbi ìmọ̀ yapa àṣẹ ọlọ́run ó ẹ̀mí ẹ̀ níbi kíni níbi ìmọ̀ yapa àṣẹ ọlọ́run ọba àlekèọlá látara eléyìí òun náà wá di ẹni tí ó kó sínú kíkó parun báyìí ni èyí ni táwọn ẹbí sọ pé fáwọn òbí kù à òun náà ta ẹ̀mí rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n títa ẹ̀mí ẹ̀ rìsọ́ọ̀tì tó jáde bẹ́ẹ̀ ni kí ni o mú bí kù wá ó kó ìparun bá. níbi àwọn tí nǹkan yìí ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ a máa bẹ̀rẹ̀ níbi kéèyàn oníwọ́ọ̀bìà níbi kéèyàn ní ojú kòkòrò níbi kéèyàn má ní tẹ́lọ́rùn níbi ẹnu nǹkan tọ́lọ̀ bá ní tiẹ̀ tó bá jẹ́ tiẹ̀ béèyàn bá sọ́ra béèyàn bá ní tẹ́lọ́rùn níbi kékeré tó ní bó bá padà ń tún ní ní ńlá náà èèyàn ní ní tẹ́lọ́rùn ìyẹn ló fà á fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lónìí àwọn tí ń já àwọn aṣáájú wa àwọn tí ń já àwọn adarí wa látara ìnítẹ́lọ́rùn níbi kékeré níbi ńlá tọ́wọ́ wọn bá tẹ̀ náà wọn ò ní nítẹ́lọ́rùn nígbà téèyàn bá ń gba bíi lápèjúwe téèyàn ń gba bíi five hundred thousand níbì kan tí ń ṣiṣẹ́ tí ń gba five hundred thousand a sì rẹ́ni tí ń ṣiṣẹ́ dìsìn yìí a rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà iṣẹ́ tí ń ṣe lóṣù just five thousand naira náà nígbà pọ̀lọ́ yìí bẹ̀ wọ́n sì ń gba five hundred thousand àwọn kan tí ń gbàjú ẹ̀ lọ́nbẹ̀ o pọ̀lọpọ̀ àwọn ọmọdé ní sẹ́ńlẹ̀ epo wọ̀nyẹn bíi millions of millions of naira lówó oṣù wọn lówó oṣù lásán tẹ́lómi ń gbà mílíọ̀nù ni ẹnì bíi sì gba just five thousand naira bẹ́ẹ̀ tí wọ́n gba five thousand naira yẹn tó bá sì ní ìtẹ́lọ́rùn lórí ẹ̀ ọlọ́run ọba àlekè ọlá akumaafi sọlá tó ẹ kó ní five thousand naira yóò máa gbé dáadáa ṣe ó ní five hundred naira ó sì tún máa tààràkà ní kóṣù tó parí kóṣù tó parí five hundred thousand naira yóò ti tán gbogbo àwọn nǹkan wọ̀nyí ká kíyèsí ibi kéékèèké òun ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń di ńlá mọ́ni lọ́wọ́ níbi ibi kéèyàn má ní tẹ́lọ́rùn kéèyàn oníwọ́ọ̀bìà kéèyàn oní ojú kòkòrò látara àwọn nǹkan wọ̀nyí ibi ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí ni la gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló sọ ẹlòmíì dolè gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló sọ ẹlòmíì di four one nine gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló ẹlòmíì di kọ̀fẹ́ ṣiṣẹ́ mọ́kọ́ lọ́sọ̀ ẹlòmíì dológun owó lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin míì lọ́sọ̀ wọn di aṣẹ́wó lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lọ́sọ̀ àwọn náà di yàwúyàwú lẹ́ni ẹni mọ̀sọ̀ ilé náà báyà bí kan lára bí nǹkan níjẹ́ tọ́sídẹ̀ẹ́ tí mo travel kọ́ yẹn àwa ń bọ̀ bàtẹ́ à ń lọ náà nígbà ká tó dé lọ́rin báwọn ọlọ́pàá ti dá wa dúró nìyẹn a fẹ́ súnmọ́ lọ́rin tán bá wo inú mọ́tò àwọn ọlọ́pàá sars ni wọ́n bá wo inú mọ́tò wọ́n bá wo inú mọ́pá àbí àbí mẹ́rin kan mọ́pá àbí mẹ́rin kan bọ́lẹ̀ wọ́n wo gbogbo ara wọn tí wọ́n bá fi ń pa àwọn mẹ́rin kan kó bọ́lẹ̀ wọn wọ́n padà mọ́ ẹnìkan lẹ́nu wọn kọ́ wọ́n padà já a lẹ̀ kò síbi dáwọ̀ sí bẹ̀bẹ̀ tó wọ́n láwọn wọ́n láwọn ti suspect ẹ̀ fáwọn kankan jẹ̀mọ́ kí ló bàá wọ́n ti kíyèsí wípé inú kọjá ọmọ ní yahoo yahoo àbí kọjá kọjá kan náà àwọn àwọn ọmọ court ṣùgbọ́n èyí tó súnmọ́ jù ni pé yahoo yahoo pẹ̀lú àmì tí wọ́n rí lára ẹ̀ àwọn ọmọ ní yahoo kí la fẹ́ lòmí eléyìí ni pé kó lọ́sàn àwọn ẹ̀rí yahoo yahoo àìnítẹ́lọ́rùn náà ni kódà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí ya oníyahoo yahoo nǹkan èyí tí bàbá tí ń fowó rán ni sí níléèwé òun ló tún pọ̀ nu wọn ṣùgbọ́n bá bá fowó ránni sí iléèwé yóò ti lọ fowó sáyé yóò ti lọ fowó ṣe fàájì nígbà wàá ti wá fi gbogbo tí wọ́n fún tó ti fi ṣe fàájì tán yóò wá pọ́n náà wọ́n lòun máa fi survive látara eléyìí ó ń tọ̀hún yóò máa ṣe nǹkan míì yóò máa wá ọ̀nà míì láti pé bó lòun ṣe fẹ́ rí owó míì tí ó fi díra wọn torí di eléyìí kéèyàn onítẹ̀lọ́rùn látara pé èèyàn onítẹ̀lọ́rùn òun ni èèyàn fi máa gbégbèsè ayé àlàáfíà tó ẹ pẹ́nu díẹ̀ téèyàn bá rí yóò sì máa tó yàn. látara ìwà yìí ọ̀sọ̀ ẹlòmíì ọ̀sọ̀ di múbíkùá ẹni tó kó parun bá ẹ̀mí ara rẹ̀ ọ̀sọ̀ di ẹni tó kó wàhálà tó kó fìtínà tó kó nínú ìgbésí ayé rẹ̀ òun ni táà kólò náà sì yàgòjò gbogbo àwọn èèyàn máa dájú lóòótọ́ bàbá ìwò nọfṣà ń bẹ nínú ẹni tó ta ẹ̀mí ara rẹ̀ títà tá a sọ yìí ni pé ó ta ẹ̀mí ara rẹ̀ lórí ìmọ̀ àfi tẹ̀lé tọ́lọ́hún ó gbé ara rẹ̀ kalẹ̀ wípé gbogbo tó bá ti jẹ́ ìtẹ̀lé tọ́lọ́hún òun máa ṣe wàhálà òun máa fòró ẹ̀mí ara òun sí kí òun ó lè máa ṣe ẹ̀mí sì ní nítorí bá ju ẹ̀mí lọ́wọ́ lẹ̀ sí òun náà ni ó máa ṣe ẹni bá fòró ẹ̀mí ara yìí pé àníṣe mo fẹ́ kọ́ ọ máa tẹ̀lé tọlọ́run kọ́ ọ máa fi ṣe tọlọ́run ni ẹ̀mí náà ó gbà ẹ̀mí ó gbà láti máa ṣe nǹkan náà ẹ̀yin náà ẹ wo inú àwẹ̀ ẹ wo bá wo bá àwẹ̀ díndín ọgbọ̀n àwẹ̀ àgbà wọn ẹnìkan kan ò ronú wípé à ah, mi ò ní gbà lónìí ẹ̀mí rẹ̀ ń o tẹ̀ sí sì gbà bẹ́ẹ̀ náà ni tó wá síbi wípé sẹ́ bóun ọ̀bá sàì gbá àwọn èèyàn lójú òun ò ní jẹ bóun ọ̀bá sàì dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ fáwọn èèyàn òun ò ní lò sẹ̀mí ayé òun náà ti tẹ ẹ̀mí ara rẹ̀ síbẹ̀ nìyẹn bó sì tó ti tẹ̀ sí ìhùn bẹ̀rẹ̀ ló fi máa bá torí ìdílé àwọn oríṣiríṣi ẹ̀kọ́ ó pọ̀ níbi àdìsí ẹlẹ́ẹ̀kẹtàlélógún eléyìí tí a kà yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àdìsí míì tí ó tún tẹ̀lé táwọn máa kà fúnra wa òun náà ni àdìsí ẹlẹ́ẹ̀kẹrìnlélógún eléyìí tí òun náà ń sọ fún wa nípa àwọn ìròyìn ọlọ́run ọba min sifati Allahi ta'ala ìyẹn ní àdìsí ẹlẹ́ẹ̀kẹrìnlélógún tí sẹ àdìsí àfàwà Abu Dharr al-Ghifari àdìsí náà ó kó oríṣiríṣi àwọn ìròyìn sínú tó ṣe pé àwọn àfáàjẹ kó yé wa wípé nínú ìròyìn tí ń bẹnu eléyìí ó fẹ́ sọ fún wa bí ọlọ́run ọba wa ti tó àti pé báwa náà bá a ṣe kéré mọ́ níwájú ọlọ́run bá a ṣe ní oríṣiríṣi bùkátà bá a ṣe ní síwájú ọlọ́run bákan náà àwọn ìròyìn kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run ọba àlekè ọlá kò fẹ́ ká fi ròyìn èèyàn tó bá fi irú ìròyìn bẹ́ẹ̀ ròyìn èèyàn tẹ́lẹ̀ bá lọ gbé bẹ́ẹ̀ pàdé ọlọ́run ó ń tọ̀ wọ́n sàbámọ̀ láyé ń bí yóò tún sàbámọ̀ jọ gbẹ̀rẹ̀ kìámọ̀ abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ̀n kó jẹ́ ká sì máa bẹ a ó máa ṣàlàyé fúnra wa ní ìgbà míì wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa sallim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.